kọ́ lè máa dàrú kó lè fi gba tíkẹ̀ lọ́wọ́ buhari kò believe lórílẹ̀ yorùbá sọ̀rọ̀ kó tẹ̀ fẹ́ gbọ́. bẹ́ẹ̀ni wọn ti ní kò fẹ́ gbọ́ o wọn sọ bẹ́ẹ̀ wọn ní kò tẹ̀ fẹ́ gbọ́ kan wọn ní kò fẹ́ gbọ́. so olóòlù sunday o mo fi ọlọ́run bá ṣẹ̀ rí tí bá parọ́ mo fi ọlọ́run bá ṣẹ̀ tí mo sọ fún yìí olóòlù o. a máa ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ fọkàn sí rárá rárá sunday ń ṣàrẹ̀ rárá rárá bàbá akíntóye wọn tẹ̀ sí lè pe bàbá yẹn ìtọ̀ ọ́dà ìyẹn gbàgbé sunday hmm. owó ni ọ̀gá yẹn wá o owó àti political power ó gba owó lọ́wọ́ eléyìí ó gbowó lọ́wọ́ eléyìí hmm. kò dẹ̀ sẹ́ni tí ò lè tí ò lè pa tó bá lówó ọkọ̀ farm report àwọn kan jáà sọ pé wọ́n ló lọ́wọ́ wà náà tó pa bọ́lá yìí mi ò kò dá mi lójú o ṣùgbọ́n wọ́n sọ lẹ́nu gẹ́mẹ̀ta pé ó wà náà tó pa bọ́lá yìí náà àti fàyè hmm gbogbo náà gbogbo wọn náà láṣẹ máa tú. mo ní gbogbo náà láṣẹ sì máa tú wọn ò lè mú jẹ. Ah. kí lè yàn ṣe sí kọ̀ọ̀kan tó náà bá wọn. olóòótọ́ ni ẹ rẹ́ẹ̀sì máa ń dín kù lọ́rọ̀ ọ̀bọ yẹn. ok ẹ gbàgbé o. no problem àwọn máa ṣe lórí ẹ. three set kọ́tà tó tìrì lánàá ló tó kó lẹ́kọ̀ọ́ káàkiri wọn kó yẹ fún. so alẹ́ náà ló ṣì gbowó yẹn. fifty million lọ ní kí àmọ́ ní àlálànà ló sì gba owó yẹn àbí. òru òru àná ní quarter to three ní òru ó hmm. kúrò ní ó kúrò ní Ìbàdàn ní after twelve ó dé kó ó dẹ̀ ṣe mítì yẹn tán ó dẹ̀ gbowó yẹn fún ó dẹ̀ bá true fóònù tí tí ọ̀sán àbúlò ó fi bá Tinubu sọ̀rọ̀. Hmm. Tinubu ò sí mbẹ́ o hòtẹ́ẹ̀lì súnmọ̀ staff yẹn ní Ìkẹjà dẹ̀ náà ti ṣe mítì yẹn bẹ́ẹ̀ náà ti máa ń ṣe ó ní ó ní hòtẹ́ẹ̀lì kan ní Ìkẹjà mẹ́ẹ̀. Táyọ̀ Àyìndé. òun náà ni Tinubu máa rán sí àwọn ten million boys tó náà lọ fẹ́ pa mí yẹn òun ni Tinubu máa rán sí wọn. Tinubu ti wá ní káwọn yẹn lọ so papọ̀ mọ́ Sunday nǹkan jọ papọ̀ hmm. láti face mi. so tẹ bá rò pé hostility yẹn máa tán kò lè tán bọ̀rọ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni irun oríṣiríṣi alùmọ̀rúfù ti ní kí wọ́n máa pè sórí kí ni pé àwọn ọmọ tó ń mú yẹn o kí ló dé ààrẹ ti gbowó kò rí wọn release. wọ́n kàn sọ̀rọ̀ ọ̀dọ́ ṣáìdì. mo ti correct ẹ̀ mo ti correct ẹ̀. ààrẹ ń gbowó lórí ọmọ tó wà tó lè ṣáà ń gbowó lọ́wọ́ èèyàn fi ṣe struggle lọ́dọ̀ tiwa. bí wọ́n bá ṣe meeting yob. ẹ jọ̀ọ́ mo rán bá wọn dé torí kí ni mo ti fi fọ́ọ̀sì sílẹ̀ fún yín lórí ẹ̀ náà mo dán bá kéèsì yẹn dé ṣe àwọn tí pé mo pè é kéèké jọ. ṣe kéèsì wọn gangan kéèsì wọn gangan ọwọ́ ọ̀yọ́ state government ló wà àwọn àwọn court bẹ́ẹ̀ strike. bẹ́ẹ̀ni. wọ́n strike ọwọ́ ọ̀yọ́ state government ló wà and uh, when there is a case in court kò sí agbára tó lè lò àfijọ́ tí judicial bá judiciary bá bá mọ̀ colonization. ọ̀rọ̀ ìjọba ni tó wá gbọ́dọ̀ individual ni àìmọ̀ mọ́dà kèsì kẹ sí Sunday níbí nígbà àwọn tó wọ̀ tó ń yọ rẹ̀ àwọn èmi wà lẹ́wọ̀n báyìí ní àwọn tó lò hmm. Sunday yẹn èmi wà lẹ́wọ̀n ọ̀sẹ̀ pé wọ́n ti dáhùn ọgbẹ́rẹ́ fún lórí kéésì òun yọ rẹ̀ òun lo political power láti fi yọ rẹ̀ political interest àwọn ọmọ yẹn forí ko. ọlọ́run àdúgbò gbà wá hmm, yorùbá. almorif yẹn sunday ló ṣiṣẹ́ fún almorif dara tẹni ológo òṣàtọ́lá sunday ló ṣiṣẹ́ fún. ẹ àwọn gbogbo àwọn ẹyin sunday náà wà hmm, ẹyin hmm. sunday náà wà ọgá àwọn ọmọ bá ṣe máa yanjú ọ̀rọ̀ yìí aláàtúwá bá ṣe máa yanjú ẹ̀ kí yorùbá má kú sínú oko ẹ̀rú torí àwọn ọmọ wa. Ah. kò ó sì ń kọ́kọ́ tó máa yanjú kóòsì àkílẹ̀ ẹ̀yin máa wòrán tí ẹ má jẹ́ kí ẹ má jẹ́ kí ọ̀rọ̀ ọ̀bọ yẹn wọ̀ yín láyà ẹ̀yin máa wòrán. torí inú mi inú mi ò dùn inú mi ò dùn láì pẹ̀lú bọ́ọ̀ sí ó máa níyànjú ó máa níyànjú tí ẹ bá ti ń jàjàǹgbara lọ àwọn tó ń ba ìlú jẹ́ wọ́n á rà kan náà àwọn oníjàǹgbara ṣáàdì kò sọ gbọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe ní ọ̀dì ó wọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n máa ra àwọn kan. ìyá olùsí kó má ṣẹlẹ̀ ó má ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀. kò sí bẹ́ẹ̀ lè ṣe ó máa ṣẹlẹ̀ o. àmàlẹ́ ètò àmàlẹ́ ètò máa tàwa àmàlẹ́ ètò máa tàwa nù pàápàá àmàlẹ́ ètò ètò máa tàwa nù ọmọ pàápàá. exactly nínú leading force bíi mẹ́rin wọ́n wá ẹnìkan tó yẹ pé wọ́n láì kówó tó ń rà láti máa cause confusion but ẹ̀yin lè máa wọ̀ ẹ̀yin máa handle ẹ̀ tẹ́ máa fi rọ́nà lọ. lágbára lọ a máa rọ́nà lọ. Hmm. <laughs> rọ́nà lọ lágbára lọ. so kò sí wàhálà. ok ẹ ṣe gan ni màá tún pè yín ó máa pè yín. all right ẹ ṣeun. no problem. Yeah. Yeah.